سيدنا ونبينا وقرة أعيننا خالد قرة المحجلين وعلى أزواجه الضرورات أمهات المؤمنين والمؤمنات وعلى كل من دعا بدعوته وسلم بسنته وسوى بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام إن شاء الله كما تعلمون كما تعلمون أنتم إخوان وقفنا في آية الذي يتلى ومن جاء بحسنة فله خير منها وقد ترجمناها في البارحة وجينا بتفاصيل العلماء وتكلمنا خلاله كلاما وافيا على ما قدر الله لنا ونسأل الله عز وجل التوفيق والسداد في القول والعمل إنه قريب مجيب الدعاء فإن شاء الله الآن سنستمر في الآية التالية والآية التي تليها كما فتحنا إن شاء الله أي ومن جاء بسيئة ومن جاء بسيئة فخبت وجههم هل تجزون إلا ويقول لك ان الله يقول لك الله يقول لك ان الله bọ́ọ̀lù gbọ́wọ́ ọ̀nẹ́lẹ́lẹ́ àwọ́sẹ́nù rẹ̀ ẹ̀sẹ̀ àwọ́sẹ́nù device vata ó àwọ́sẹ́nù kó àbẹ̀ká kí pàìwé àdàlù sọ́kọ́ ti sá ìdí ìgbà ẹ̀rọ ọ̀dà àpàyẹ gbégbá làwọn mi ní kí ẹ̀rọ yẹn àdàlù sọ́kọ́ ti sá ìdí rẹ̀ ẹ̀rọ kà gbọ́ ọ̀nẹ́lẹ́ lógo mẹ́jẹ́ àbìnrin àfẹ́ nàbí pàlẹ́ bó fi àpàlẹ́ nínú ẹ̀ فله خير منها وهم من فرحهم يومئذ آمنون أدعوه أو device versa or the case of it that is reversed is at all. أغانيكو أها ومن جاء بالسيئة أن تلقي وعبر الله أن تكون وزوره bẹ́ẹ̀wọ̀n bèbè àfẹ́yẹ àkìrẹ́yìn àmì sàábí anẹ́bì bá mi tàbí ìnánanánà a máa fi ṣe sẹ́yẹ àkùnmákojú sẹ́yẹ àmìlàṣọ́wọ́wọ́ gbó àmà sẹ́yẹ àìkùnmàmí ìlèmí abdullahi bin mas'ud abu huraira abdullahi bin abbas anas bin malikin رضي الله عنهم أجمعين وغيرهم أما صحابة أخوتي أخوتي أما يامي بروف إلي يامي صحابي أمي فقهاء مبيلة من فيي عيب مميني نجا وجنب مميني شرك مميني فيه أما يامي تابعي أني أكبر بني أبي الرباحة عن سعيد بن الزبير هو ممان سيدنا أبو بكر ده وإكرم أي مجاهد إبراهيم النقعي أبو وائل وأبو صالح ومحمد بن كعب وزيد بن أسلم والزهري والسدي والضحاك والحسن البصري والقتادة وابن زيد ami tabi ile ami tabi kakap mani man jari sayyati asayyati huna yani الشرك انه دوكي واكرا بوجو كني شرك كشي بوجو لا اله الا الله انا لله وانا اليه راجعون وجو لو يا كتاب ojú ọ̀nà ọ̀yà kẹta àtàkì jíjì àlàáríkọ́ àjò máa ojú ọ̀yà tàbí kẹrẹbá tó ń lọ́nà dúró àjò mọ́ ọjọ́ dọ́gbẹ́ bẹ̀tùmọ̀pẹ́bẹ̀ jíjì ibẹ̀ ẹ̀kí náà dúgbọ́ ọjọ́ kàkí ni ọjọ́ ìṣẹ̀ kàkí alkùránì kàkí ni wàlẹ́nàbìlúwẹ́nàkùn bìṣẹ́ ìrìnàkọ́ òfin wàlẹ́nàbìlúwẹ́nàkùn

تبو جمع أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وما لم يبطأ كريا ẹbẹ̀ tó ma ní tíra ló bẹ́ẹ̀ lẹ̀ ẹbẹ̀ tó ma dọ̀la yìí nàjà tọ́gbọ́ ọlẹ́ yìí ẹ̀rẹ̀ yìí ẹ̀rẹ̀ màá tọ́gbọ́ yóò èlà tọ́gbọ́ yóò dubɔgbɔ lɛ ɛtɛ todo be lɛ mɛ ŋe kɔjɔ kama dza do te yi be ma no ɔnɔ bɛ ɛtɛ o manya kɔ ma la awɛ ma ma la ɛdɛ ma ma la ŋkɔkɔ no bɛ la no yóò su na lɛbi awo da ɛdɛ ŋu ŋkɔ bɛ gbɛlɛ ŋu bamɔ ma ye ŋu bɛ gbɛn alɛ dɔ la ma ìtòyɛ ŋi lɛ ɛkɛtɛ ma mɔ.

ẹlẹ́kọ̀ọ́sọ́ fúlànà ojú sọ pẹ́ máa yán ìmé pẹ́ ma ọdọ́ pẹ̀lú ẹ̀dẹ́ ó jí ẹ̀mí ó jí gbàgbàjẹ́ ló jí pẹ́lẹ̀ inú ọ̀sọ̀rọ̀ pẹ́lẹ̀ ọ̀pẹ́ ẹ̀hùn yẹn wọn adọ́tù yẹn bíbí kàdọ́tù yìí ṣíríkù lẹ́dọ̀mù sọ́nọ́jọ́ kàtẹ́ ṣàgádá yẹ wọ̀ wá ìtẹ́dẹ́ kó ń ṣàjọ́ máa wọ́n dúkẹ́ sùkú dí mọ́ni kẹtẹ́ yọ ọ́ lọ́wọ́ kíjẹ̀ mu ẹ ti káàkiri olólòlòlò ẹ mẹ́dọ̀ ọjọ́ ẹni nà ewe dɔwu lugu dza luba tanya yéésù lọ́wọ́ amẹ́nà lẹ́lẹ́ abẹ́tí lugu abẹ́ yọ ẹ abẹ́tí religion bí o múnẹ̀ mọ̀dùmọ́ òwe gboko àfúnmọ́ bẹ́ẹ̀ wọn àti táwọn ọba borno bẹ́ẹ̀bọ̀ dábàá tí o ma tẹ̀yìn ní tán bẹ́ẹ̀bọ̀ jìrì tí o zi kampu tẹ̀yìn ní dangote kọ́kọ́ akumadudasẹ̀kọ́ wọn ma bóyá zẹ́ẹ̀ la majiki tirela ti ń ogu ogún mmalalasie kuma kpambo ki ji refusee camp ti jerika ti dala ti christian ta so de duki ta mo ka me kpema mele ka me je ọkọ nọnù kí dẹ́ngo tẹ bílíọ̀nù ọkọ̀ kíkọ́ wa ìmọ̀ yọ́nà éèdì ewu tó bá kú bọ́lá sọ ayé ẹ̀wọ̀n ọgẹ́lẹ̀ mọ́jọ́ kàtẹ́kùrà nìkẹ́ ẹjọ́ kò di ìmáàni ẹmọ àbáyọ máa dúró lè rọ ọdún wa àyọmẹ́hùn dábà èrò ológbò ìyá ẹwà kẹrẹ̀bẹ̀ ìrẹ́kẹtẹ́ mẹ́ àwọlójú ọ̀pẹ̀ta ọjọ́ ẹnìkẹ́dù ìjọ ọ̀wọ̀ ẹ̀má tòwẹ́ ti ìmáàni ẹ tòwẹ́ tó kọ ọjọ́ ẹ tòwẹ́ tó kẹmọ́rọ́jọ́ èyí ni kẹrẹ̀bẹ̀ wọn akọ́sí minel anuel wọlé àǹfóòtì òun àwọn ọjà mẹ́mọ́ ń gbé lẹ́ẹ̀ òkú ipa àbẹ̀kọ́ ọ̀gá ọkọ̀ kò wù ú ní ẹnà ọ̀gá tẹ̀mọ́ àjùjẹun tó yẹ ọdún ní òwùn yà tààrà ní ọ̀gá yà tẹ́ àyẹnẹ gbúgbọ́nyúwẹ́n àmọ́ ìyẹ́ ọmọ àmọ́ àkàyà máa lé lè yẹ gé máa ń gbé tó fẹ́ tẹ́ ọjọ́ máa lú ẹ̀ láìpẹ́ wẹ́lẹ́ abẹ́kábẹ́ náà lẹ́ ọyẹ ẹlẹ́ abẹ́kọ́mẹ́ adọ́jọ́ kan kó sọ̀rọ̀ kó títà láàárí adọ́jọ́ ọmọ mẹ́lẹ́ mi ṣe oyin fóònù mi taka léjì wá ọmọ akọ ẹ̀hún déwù ọ̀pẹ́rẹ́sọ̀nù ẹ̀hún àti mi federal medical center daga specialist hospital lokoja from there to national hospital ya abuja ngoma ya lele ya wọlele takoso kawa gbẹlẹ màdé mo ti rí ayé ayé na yọmọ ọgbọ́n anya tó tó ẹ̀fà ojú ọjọ́ ẹnà àdébọ́jẹ́ tó yọ̀ga ọkụchi ịhụnanya gbaa na adịghị ịta n'ụdị ọga uche ịhụnanya lụrụ iyi ọkwa kụchakado ọkọ gị na-adụta n'ụdị ọga em na-adụta n'ụdị oyi edụta n'oyi arịrị edụta n'oyi machin eteteneji edụta n'oyi taya moto etetenechi eji ayé ayélujára ẹ̀dẹ́gbẹ̀wá yá ma kọ́ ọjọ́ ní kíkẹ́ wọn gọ́yìn tó dọ́gbẹ́lẹ̀ bó kakó ya abíọ́mọ̀ ọ̀nà ọ̀nà ya tẹ̀ wọn gọ́yìn yọ ọ̀wọ́ ọ̀nà sọ̀rọ̀ yọ kékeré àmà pé yọ kékeré àmà fi kékeré àmà ẹlẹ̀ pé àmà bàbà kékeré pé kẹ́ẹ̀bọ̀ àwọn fẹ́rẹ́ ju ya ní ewu ẹ̀wọ̀ títà wọ́n yóò fi sọ ní ẹwọ́ mẹ́kò pé kò yé ẹ̀ mẹ́ ọmọ yìí sọlọ gbọgbẹ́ àmì àdájẹ́ sọlọ gbọgbẹ́ àmẹ́tẹ́ni mọ́tò ká ọ̀nà àjẹ́ ẹlẹ́sẹ̀ àbọ̀wọ́pọ̀ oṣù àmẹ́lá bẹ́ẹ̀ ní ninety thousand náírà ṣe yìí àwọn ìyẹ̀wò kẹ́hàtì náà mẹ́wọ́ péré àmọ́ àtọ́ mi lẹ tí a ti gbúrò yẹn lẹ àmọ́ àwọn ọkọ̀ oṣù ẹlẹ́ra ìkọ̀tọ̀ pílàmù ojú ọkọ̀ máa ń yọ ọjọ́ lẹ́yà kì í ṣe ní ìkẹ́mi mú gbé ìlú wọ̀tẹ̀mẹ̀rọ̀t ọmọ ẹ̀rọ orí mẹ̀dóyínó ọjọ́ ohun ajá mẹ́má amma wọ̀ bẹ́ ṣe sọ́bìrín di labarai ẹ̀dẹ̀ àwọn amẹ́rin àkúrí amẹ́rin àkúrí yìí ẹ̀nà adùnmù bẹ́ẹ̀lẹ̀ alẹ́dínà ìdá afẹ́fẹ́fẹ́ musulmatu àbẹ́ẹ̀lẹ̀ jẹ́ ká mẹ́sí bọ́ọ̀lá dúyà kẹrìbọ́má kú yàmẹ́ mẹ́rin masoriya adìbẹ̀dókè wákìdìbẹ̀ ọmọ kàkẹ́ ọgbọ́ ọgbọ́ yìí ó yẹ ẹni ìdánwò èmi àyànmọ́ táwọn àmàlàyé àlèwò sọkùtà mímá lẹ́mẹ́nu kò máa yíbo láàbù àṣọwájú wájú wájú ọwọ́ ọwọ́ kò yọ mẹ́ẹ̀dọ́ ẹ̀dì jíríkù jíríkù jíríkù yìí àlàáhánì pàṣírìkù lẹ́yà tó tó jí kọ́ ẹ̀tẹ́jú náà ń bú ẹ̀kùn àwákọ̀ lẹ́wọ̀n ṣírìkù ọgbẹ́ ẹ̀ ó yá ìjọmọ́kọjọ́ bí wáyé wọ́láì ìmáṣọ ọjọ́ nínú dúnì kẹdàjọ́ máa lẹ́kùn gáyà wọ́n jẹ́ àdìfẹ̀yí àti ẹ̀ẹ́dọ́ kí ọ bíbí na akẹrẹbọ́jọ́ ẹwọ́n tẹ́ ohun bíbí lẹ́ àmìsàhámi mẹ́gbódúnmá bámi tábí ti ti ya akanya aka dɔgba akanya lɛ ìsì mélòó tàbá ni àmọ́ ọmọ gbogbo ń dúró kejì àbọ̀ àmọ́ ọmọ àtàwọn dúró kejì àmọ́ mi máa pàkó yálé yéléyélé ọmọ àṣọ máa dọ́gba wọn àbí alẹ́ kàṣọ máa yà kó ṣẹ́tẹ́ kí mọ́nà ọjọ́dún tíyàn kí yẹn odò ṣẹ́tá la ọjọ́dún tíyàn kí àyẹ̀nu ṣẹ́tá ìmọ́nà ọjọ́dún tíyàn kí wọ́n lọ darí káàkiri káàkiri mọ́ ìtù dáta ìmọ́nà ọjọ́dún tíyàn má àdọ́ ẹ̀bùgbùlù kìjọyí tí a pa ẹ̀bùgbùlù lẹ́ tẹ́gì máa wọ́n ti a pa ní gbùgbùlù ma ya ṣe yí lẹ́ máa wọ́n tẹ́ ti pa ní olólòlòlò ẹgbẹ́ pàpà ẹgbẹ́ tẹ́tọ́mọ kí ẹ̀yìn náà lè ẹni nàbí kìtọ́ yọnu àkànyà bóun yàkẹrẹ bá ma òun nà òwú ẹ̀wù tí wọ́n léwu àtẹ́bí tó wọn dògùn iná ọjọ́ àdògùn yìí. ọjọ́ tó máa nàrẹ́ dúdú wa àmẹ́wò yà kọ̀ wá ẹ̀sẹ̀ yẹn adẹ̀rẹ̀ tíyàn lẹ̀ ẹ̀ àmẹ́rẹ̀ tó tíyàn lẹ̀ ẹ̀wọ̀ ọ̀tàn mẹ́ni wọ́n máa ń jẹ́ àti ẹ̀nà dúkìá bíbí náà kẹrẹ̀ bọ́jọ́.

ọ imudoko atso ngọgọgọdamoji imudamoji atenekini majina ọwọwọjọ yatenekini gọọfù iná kí mọ́ta yẹun tí kí mútu náà gbá ọ̀hún tí tó lọ́gbà mọ̀ mọ́lẹ̀ kó ní bẹ́ẹ̀ kí wà ní mọ́tò bílíkì kí náà kà kí náà kú agbágbófì àyàn abọ́dá a lè fi náà wí kìsàpá àlàfo kristu ló múná ọjọ́ tó náà dùn ọjọ́ lẹ́yìn láàtò yá mọ́ ọlọ́dẹ ọwọ́ ẹgbọ́ gbám kálùkù yá nà tú ìyá gbajú kó wẹ́dọ̀ àmọ́ ọlọ́dẹ ìyá gbajú kó wẹ́dọ̀ àmì pòlíìsì ìyá gbajú kó wẹ́dọ̀ àmì sọ́jà ìyọ́ boko wa ba ma kwa kocha kadi mama ko wa ba ma to da ba emu ya ki e me do du mo jo no unje wona nya chudi chudi kreten unje wona ye ko ku unje wona ye secret society unje nga pa mu da tata o ma pa to kolo ta da ba ne pia pia pia pio pio pio pio pio ale ta we do ale mena ku ma to ke pa do bien

kejúrọ gbé ẹ̀kẹ́dọ̀rọ̀ lé ẹ̀tọ́gbọ́jọ́ irọ́ yé yóò na ìwúdí wọn tá dábàá píápíápíá lè fẹ́ fún ìmìnì tálẹ̀ àbí hungry lion oyé dàdọ̀ mọ́jọ́ lẹ́ni yàgì àkùnmọ́ ẹ̀tẹ̀yà tẹ̀rẹ̀ bí ẹ̀nà yìí rẹ̀ yàgbọ́dẹ̀ rẹ̀ kọ́ọ̀tì ẹ̀dọ́nà ọmọ

ọmọ yorùbá bẹ́ẹ̀ lè rú má yànyàn jẹ́ ńkọ́ yá bẹ́ẹ̀ òfin má yà ọjọ́ àdé lẹ́tọ̀ ọkọ yẹn wọ́n yẹ bìrìngì tí wọ́n akọ́ ya yìí wọ́n dúró wọ́n ti ìnàtàwọ́ ọ̀bọ̀ ẹ̀ mọ́dọ̀mọ́ ìgbàlá yìí akọ́ wáyé gẹ̀kíá tìmátìkù mọ̀kàtútà nù rẹ̀ akọ́kọ́ annahu ya mama yeju yujanga ya mama numoto ya mama yeju seyu meju seyu meju mbeki manu kedo no yu man on ajo ma develop isu osu eju de odo mbeki mdo subibi igala ko subi ma gbere weke ote ma ma gbere nile kwe madue ojo ni wa ti zelko ba ha ko ìpàdé ṣẹ́yàtì tí wọ́n máa dájú bàbá dé ẹ̀kọ́ ọjọ́ máa máa jù rọ ya ẹ̀yìn àmàfẹ́rẹ́ ìyànkẹ́ tí wọ́n máa yìn àmà ń yá dìgbà yìí àmà ìdá kéjúró máa yàn tọ́ra balẹ̀ ọmọ jẹ́ ẹ̀dì sẹ́yí àti ẹni tó ń bíbí náà kẹrẹ bọ́jọ́ òun ṣe àbí ilẹ̀ máa mẹ́jọ́ ọ̀bùn náà má péré gidi yìí bunama ka ibiene le ibiene ngene le ta na ya ka tiene ulaika yushuruna ala rabbihim summan wa hum ala wujuhihim summan wa umyana ama to dede ama do gugu won jode ama de won mune rare won mune mo maani a kuma kɔ a nɔɔjɔ na ee eh, juma maa di an dolo la tɛrɛ bɔjɔ an ko bi a gbɔ la yɛ gbaka ne bi a da yɛ wa ka kɛ juma maa dolo la yɛ bɔjɔ mi he a bɛ ju a lo lɛ lɛ i e ju a ya lo lɛ e ju ko yɔ mɛ rɛ tɛm do dani o na ma yɔ mɛ rɛ do dani ɛnɛgɛ do kalɛ lo lɛ komi to yi kolo wa a bɛ kɛ ɛnɛgɛ do lɛ sisan pɛtɛ rɛ ka pata kala tan. o yí ọmọ rẹ̀ pé yú ẹ̀yìn adé pàtàkì àtúlẹ̀ ẹ̀yìn adé pàtàkì àtúlẹ̀ àníbi ní ọjọ́ ìjẹ́ngẹ́ rà lulẹ̀ ọgẹ́lẹ̀ ìjẹ́ngẹ́ yú ayé lulẹ̀ ẹ̀lùlẹ̀ lẹ́mùnàtọ̀ bàtà lójó bàtà kàbẹ́ yú rà lulẹ̀ lè ayé kàbẹ́jú yẹn ni kó bá ojú òkú náà eju mama adaka ọ̀rọ̀ gbuna ingo bona ma mao ya ma mao lule tugo ma mao ma ma le kare ega ye aya patwa summan wa humyana matajeti eh ma won tabe eh mo iba ya omune ojo ni fa ba feruka yoma hadidin ogane ewe ngini ofe gbaa ti ene dule aya ka afini kwanojo na maojari summan masajeti طب انا بزيتي معاهم ثم ان اكلم ياتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء سيم انا كتاجيت ما تو ني نك يامو هنادو تاني لما ما تو ني نك مو هنادو امي ما لم مني ا ا وكون يونا condition book ma ya de yudu kwa no yona ngugu ma tozozo yoyingiche inabe punishment ya nebe ma kajoma ẹgbẹ́ àjọ máa tí mọ̀ nínú máa punishment punishment wọ́n sọ ọlọ́ọ̀lá ẹ̀ wọ́n ṣe ẹgbẹ́ ìtúrọ̀tùrọ̀ àmàrin náà yẹ na kọ́nà na náà wọ̀ bẹ́ẹ̀ náà àmì mi àn máa dùn máa tá sọ̀rọ̀ǹdù náà bàbá dé omi èkìtì omi eke mi èkì jájájá. ja, ja. an omi ẹ̀dì àbídù omi bibi. wíṣmín máa tó tún náà yá nù mọ́ ọlá zábà máa lé ọmọ tó lóyí máa ń mọ́ kọlù lẹ̀ lálẹ̀ túbọ̀ múnẹ̀ ọlá zábà máa tó lóyí ẹ̀gbá kàdọ́ máa zábá gbé lóòtù ní àjàkùrá lápòpọ̀lá wọn ẹ̀gbá kàdọ́ máa zábé dìde òwúlẹ̀ pààyàn lè fúgbà zábá kàtúgbà zábé ètèjì òlẹ̀ dìde òwúlẹ̀ ní ìkúra nàkọ̀lá wọn ẹ̀gbá kàdọ́ mọ̀ tùgbẹ́ zábá yẹ kéèjì òlẹ̀ ìkúra nàkọ̀lá wọn tó dọ́kọ̀ kọ́ wọn lẹ́dọ̀ punishment yìí ṣe punishment lẹ́sùn dúdú ṣe ẹ̀gbá punishment yìí kàdọ́ máa lọ máa tẹ̀lé màtàjẹ́tì mánikẹ́ bọ́ọ̀lù àdó ní ó jẹun máa dojú dé ìkọ́lẹ́ màtí àpéjú olóhùn máa déjú dó ìkéèlẹ̀ ìyànà ẹgbẹ́ẹ̀kì ọlì pọ́nìsìmẹ̀tì ẹgbùn máa yá déjú dó yìí máa gbọ́là máa kọ̀là tiẹ́lẹ̀ máa kálúmá máa kọjọ́ àkókò ẹyẹ náà máa lá kó ìpàkà máa yẹ ilé wẹ́wà jókù làzábà wọ́n ní kẹrẹ fún bẹ́ẹ̀ lẹ́gbàmà tọ́gẹ́lẹ̀ rẹ̀ ikó kàmájá yálò ẹ̀hùn màdéjú ọdún mọ́nìkẹ́kẹ́ kọ̀lá ní department by department ìyẹn ŋazabọ yóò náà ṣe àmì department àgbóyún àzàbalẹ̀ ọgẹ́lẹ́yìn condition bó máa dàzàbà wọn máa tó lórí òjò yìí gbogbo ìkìdá ẹsẹ̀ kó gbàtò ojú ọ̀hún náà máa méjú káàkiri du máa rọ̀bùnà máa pèrè gidi máa wẹ̀ẹ́jú rọ̀bùnà máa kini wọn kì ní hàlùtò ìlọ́wọ́ náà àìjẹ́ ìmọ̀mẹ́tò màrùmẹ́ẹ́ marmam jawduni illa ma kuntum ta'malun ti di an madoma ti yin layi an la na buru be wala iya illa ojori ko ko ojori wa ji rishiru shiru yi ni shiru yi te mi ta mo shiru ke kékeré agla ki wa ji akɔlùtsi lɛ edigbo ɔgbawo lɛ ɛyɔkɔ gogolo lɛ oli titiki kama ɔ, amɛrɔ amɛrɔ tigi ni wo atɛ nyi mimili amɛrɔ tigi ni wo gbana wo nyi mimili mamamudu tɔma ago lɛ anabi yɛ wa fi ayi sɛ wo akɔ gbɔdɔ yɛ amɛwu yi do de yɛ tsi. ebi takɔ ite yɛgɛyɛgɛ mo adoro ta mo tigi na ɔha lɛ adoro tu ma go lɛ anibi ɔha yɛ do o de na eke di o de kɔjɔ anya ta mo ni ninu oji mo jɔ o de ni tse mo abobo lɛ kɔ abo eke sugbe ma se ko kpa mɛ nu lɛ lɛ kana lɛ yɛ fɛ de ta tɔdɔ ma kɛ ɛdɛ ɛdɛ kekeli tɔdɔ ọmọ ayé àgùdùgbò ẹ má tàbálẹ̀ ẹ̀bí anyarọ́ máa yín tó lẹ́mà nínú ẹni kẹrẹ rárá mọ́ àlàyé rẹ̀ tètè ẹ kàmú ndúdá má má yọ ọwọ́ àníbi àmọ́ ọmọ bí ó di ẹ̀rọ mọ́ yẹ ẹ̀rọ yẹ fẹ́ fún ọ níbi ìwé ìní àlọ́ ẹ̀rọ tó dè ní ẹ̀jẹ̀ nù ẹ̀dẹ́ ọ̀nà ìwọ́dọ̀ ọmọ ń wò ẹ̀dẹ́ ọ̀tọ̀nà ìwọ́dọ̀ ọmọ ń wò ká kú sí ìkíkà arìnrìn ẹ̀nà ẹlẹ́kàkínú dàrú ìdí ìyúbi ode otugala une kedenyo biene kide ode aji ano maji jebane ne kedenyo jomani enda kikamu yo homo jale kide kuwaji ato kwa to lo kido homo tayo ko ya udi maja wala mambo malu malu kuko kuko ya tolu olùkàtẹ́ ìlú dání gbónùgbónùgbónùgbónùgbónùgbónùgbónù ẹ àwọn ọbẹ̀ni kìdẹ́ yìí wọ́n yìí àbùtọ̀ orí wọn náà mọ́ ọ̀là máa tíwájú ìdíwá yá máa ẹgbà ṣọ́kù wọ́n máa tíwájú bọ́kẹ́ wọ́n yìí àmà ẹlẹ́tìgbọ́ àwọn ìgbàlá sàkàlẹ̀ ee jòmùdòjò wá yẹ tabali jẹjẹjẹ fúlani àmì àkàfà àlànà àmì tẹ́lẹ̀ àmì tẹ́lẹ̀ ẹlẹ́dọ̀ àjẹkọ́jẹ́ fúlani dùn. kudo gani di gani yang edon odi wa mo di gani di yang edon edon iyo nekan ogurgoto madodo te qurani uyo madodo te qurani na pato kwa mo eri halo edi ngugo gile ameno wa mo chu oyo kama na ndio wa ashoka tumuna halo mm Allah wa ku ce jigire mu ai ai ai yani kani biki kalu mubele kakini hii innama umirtu ewu mema de umi machagumie ki umi alibi muhammad an abuda kumi kuhidagu kurare rabba hadhihi albaldati odoegi newo kide ewu gbewelede nsi mekka mẹ́ka ní oko ìṣẹ́dẹ́ ní oko jù ẹnà wọ́yọ́ ń bí dàmúnẹ̀ wá mẹ́rẹ̀ mẹ́ka òtí abraham anábì ibrahim agbàkìdọ́mọ́ ọ̀yà ń hátara bọ́mọ́ ismail kìkú má jí oko owó orí mọ́dọ́kì dẹ̀wù hàtù dẹ̀wù hàtù anane dene mgbogbo yi kaaba dago ngini ni ma jo ho ngo ya obingi dagba lókè ye ye gbe lókè ko aye mi mgbogbo na du ma den kama kabudu wa ni jadu bi gba lo ani bi ibrahim atori ni na lo ko iwon da bi to ni na de keji ido ni na lo ko ida bi to de keta

takunyi laki dago ngojo aka amani ama mere yo yo nuko nde dago imla ko kwato ka ngoya ko ko be e dio la le mo ya ka bi ma le tiake ki history le yo omo ya mi ba be mi ama ya mere o dago yo yi o mi ko ma mi anya kunyi ka aba kidai ene dúkìá ṣàdínì kí a yá àná yóò na kéde kí wá ọjọ́ kó ẹ̀tẹ̀ wúyẹ́ òjì máa mẹ́yà kó kéde ẹ̀hùn máa dún mẹ́rin o lẹ́tà mẹ́yì kọ̀ fún ẹ̀dọ́ yìí mẹ́gánà ọ̀la yóò lò ọ̀la kìdúkọ̀ kàbàkà dún àmọ́ ìkì igi mọ̀tákàdá yọ́ gbẹ̀gbẹ̀ ni kì rídì ami katlik encyclopedia american encyclopedia jewish encyclopedia oji jí máa dà lọ yìí gbẹ́sẹ̀ dábàá lọ abájọ yìí ẹ̀mú dábàá aka ya àkàyè àṣọlà mọ́dúnrà ó ṣe ní mbódúgì àkà ibrahim ẹ̀ṣẹ̀ ní ma máa ní kí ibrahim mere ewu maka ìdọ̀yà wọn wá gbọ́mọ ìhókó mmajọ mọmọma omi kàlùbẹ́sẹ́ni kọmọngẹ́rẹ́ kí adúgbọ́nà ti tánà ta kojokojo kí o tarú lágbàdé sàfàfì mẹ́rùwà tásẹ́ni omi káni yóò lè rígi lómi gbẹ́kọ̀mọ́ tánà dẹ̀rẹ̀ gbọ́nà dẹ̀rẹ̀ gbọ́nà mọ́jọ́jẹ́ mọ́mi tó ọmọ omi lóòsì zẹ́mzẹ́m kì tọ́mọ́ zẹ́mùzẹ̀mù yá ní káàkiri wọ́n mẹ́kùkú kàtọ́ wá èmi omi ọ̀rẹ́mọ́nú ṣe yẹ́mùzẹ̀mù ẹ̀ẹ́jẹ́nu ṣe ẹ̀kọ́ ọjọ́mọ mi lẹ́ẹ̀jẹ́nu lè yí ma, ńlá máa pẹ̀ẹ́jẹ́ ńlá mẹ́yà fọ́ọ̀mù omi páìpù fún ìyẹ́dẹ̀ gbogbo lẹ́hànẹ̀ ewo kìtòkútòkú dábà ńlá mẹ́wọ́ọ̀mù páìpù lẹ́hànẹ̀ gbogbo ayọ̀mọ́ àmọ́ ní káàkiri lẹ́mà ṣáàlẹ̀ kókó máa lè wa màmúdúrà omi màdúrú lẹ́bọ̀rẹ́tì yìí wà ní ẹmùtúmù omi omi jẹ́ wéjú yìí ma ń wà lẹ́bọ̀rẹ́tì ìdábà mọ́ ogun páyú páyú páyú páyú ma kọ́ mọ́ ìròmí orí antibiotic multivitamin vitamin b1 vitamin b2 vitamin b3 vitamin c ascorbic acid vitamin 12 wasiripo blavin ideo ni zamzam omi ejaya ukelii bako omi resi makamikaviri nyate pupu nyatola maokata ko mamefo mupa pelea mamo mieledua ochomi wai wagu ounde neyon malete irija hai rija ide mita kɔ gani o ale ta tɛ o dɛ kɔɛ mita o ya dɛ o mi lɛ ata bi di o dɛ amuna mi ya dɛ tagba mi ŋgbɔŋɔ mi kpɔdu ɛrɛ ismail ɔmɔ ibrahim omi le du yi anɔlagi dɛ is undisputable to knowledgeable world in the world ma yi wɔn la ma jɛ ko mi kɔ yɔn ɛ ti. mubogi mola nyonya mi doctor macha baby kana unyi zamzam kuma macha mababa niwa macha umada ya uma manete omi zamzam so ewo le halzal beldati le origin beldati le wala na kodi ewo kan chen alladhi harramaha ewo kojo mudu sele ho òun ọjọ́ kìdé wo ṣe wo ilé wọn lẹ́yìn ìmúdùjẹ̀lẹ̀ wọn á múnà ìmúdùjẹ̀lẹ̀ wọn á mẹ́la ìmúdùjẹ̀lẹ̀ wọn á mẹ́wẹ́ lẹ́yọ̀n òjàgábá àbúdúkẹ́bí pọ́ kì mú di mẹ́kàbí infinity òyìnwádé dúdọ́ ẹ́fà àbẹ̀kó kuná àbẹ̀kó ruwó ìhòòmù ṣé kí eludelu má abiti ṣẹ́ǹkì abedeli abẹ́kọ́lẹ̀ ladúkìlì kí mú di òwe hàrẹ̀ gbogbo kìkà ihe iye ọmọ uji báwọn máa yẹ uji kàbùdú wọn máa yẹ ukokolo ikàndúnmẹ́wẹ́ tó ìdèjì tó ti تدعو تدعو كجوكة أمرت أن أعبد رب هذه البلدة بلدتي التي حرمها إيو كجوم تشيله نمدو تشيله غاميلا ما قبلا كيجمان آمون ما كون ما تدري وببلي إيو لن ومجوكي أتكالو له وله دين واصبا wọlẹ́wò olùsẹ́yìn ẹ ò bí kọ́ kóṣàkàtò sọ yẹ lẹ́nẹ̀ alìkìrẹ́dọ̀ ìjẹ̀gà ìhìn abẹ́wò kìdẹ́ ìmá tó dábálẹ̀ ìwé fìfàníhì buhari hadith a abdullahi bin abbas kọ́ọ̀l قال رسول الله صلى الله عليه وآله وسلم يوم الفتح مكة أوجوك نبي وابيه مكة kojo di victory ki di triumph nga nabi sallallahu alaihi wasallam kí wá gbé wo mákàkà mi káàkiri kẹ́nẹ́ nẹ̀nẹ̀ rádọ́ láwọn ajẹ́ bẹ́bẹ̀ arámẹ́dọ̀ káàbà nẹ̀ máa ń hàn níbi wọ́n à máa pa wọ́n à máa tà ìhun ọjọ́ lẹ̀ akóyà kọjọ́ jẹ́ hàn níbi kárẹ̀ ìnà ẹ̀ẹ́dẹ̀lẹ̀bẹ̀lẹ̀dì èèwò kìdẹ́ ìbá yawma khalaqa as-samawati wal ard ọjọ́ mudu ṣe lè họ ọjọ́ pọ̀ ọjọ́ sọnù yẹn lè pa á nì fọwọ́ òun ìmúdèlè wọlé bí orùmẹ́tì lẹ́yìn ilẹ̀ ọmọlẹ̀kìyà ìmúdèlè wọlé pé ìwọ̀yọ ọjọ́ gbégbé lẹ́ta kópa lójọ́ kẹkẹwà لا يعضد شوكه ìkéké orí àdìkéké máa pàkán wọ́lá yóò fọ́rù sọ̀yìndáwò ẹ̀rí ẹgbì àbẹ̀kádọ́dọ́ ìmú orúwó kẹpítù ìfòkúdọ́lẹ̀ máa dọ̀dà mẹ́ra wọn nú wọ́lá yóò tọ́kọ́kù lókùtẹ́tùrù ẹ̀hún kì wọ̀tánà mọ́ máa yẹ̀ ilẹ̀ lèmẹ́n àrọ́fà ha orí kékeré nàìjíríà yìí bí àkẹ́nẹ̀ẹ́wì mbogi alo mẹga mẹtẹju bi o ẹnẹ ẹnẹwi orí kékeré nílẹ wà tẹfẹ kẹdẹun kìtànà mọ hansẹ èrìká góòlù ẹmọjì yìí maka ewé òta ewé òta ọyọ ayé ẹyàn tí maka ẹ lẹ todo ọmọ multiply by one hundred thousand àdókòwò ọwọ́ ọ̀dágbó méje harami maka tan one hundred thousand raka tamadọ̀rọ̀ mi wẹ̀. ẹ̀bí ẹni wọn gẹ́lẹ́ máa ń multiply yóò lẹ́yìn. so abidẹ dẹ.

ma omi eti gbóṣẹ́wò anàkúnná nílẹ̀ ìmọ̀sílùmí omi tí ó gbógi tó yíá ní wọ́n jọ ọdí àmájọjọ́ ìwọ̀n àti bẹ́wọ́n ọdí àmájọjọ́ ìwọ̀n aṣòdè ọlọ́pùnú ọdẹ ilé òkùnmáṣe ọdẹ ògbógi àtẹnu ọdẹ ọdọ́ọdọ́ ọdẹ ògbógi àtẹnu ọdẹ kọ́nà àtẹdẹ èdò ọ̀làun tó dí ilẹ̀ jẹ́ ní ilẹ̀ jẹ́ àmọ́ ìwọ̀ àìbí ìjẹ́wò àmọ́ ojú ojú ojú todi le nyɔ kɛ ŋu agbete gbake ŋu do didi wo lɛ akana ba ka wɔ nya ne futa obi ŋu yi mɔmɔ anade ka do go yi mɔmɔ abo mi akana ba yɔ de anado anado de goe ŋu omi hɔmu kade ŋu mɔmɔ mɛnɔ kɛtɛ bɛ mi lɛ agba to mi ɔ kɛtɛ bɛ dɔbɔ yi ẹ̀wọ̀rọ̀ dá òkòlò ẹ̀kọ́mí ẹ̀là ńlẹ̀ ńlá ẹ̀bá tọ́bọ́ ńlọ mọ̀rọ̀ àyà náà ma ní yí òye ní kìdẹ́ kàjọ ní nkọ́kọ́ yóò tẹ́ mi mẹ́gbọ́dẹ̀ anábíà muhammadu sallallahu alayhi wa sallama ọ̀hún akọ̀kọ̀lá kìdẹ́ rẹ̀ ìnáma umirtu an àbúdá رب هذه البلدة والبلدة الذي حرمها حرمها حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وقف ما تنا نبي وجوجا نبي كنا بيه ايه ما تقومون ما تما يوم نبي وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أمني من المؤمنين طيب بارك الله فيك وأن أتلو القرآن ọ̀tẹ́lẹ̀ ma wọ́n mú ní etí kún náà gbùgbùrání kún náà wọ́n náà tírẹ́t kún gbẹ̀tẹ̀ òkèdè ìgbùrání lẹ́kọ́ ànẹ́rẹ́ yóò nẹ kún náà wọ́n dàlẹ̀ dúró àǹkù lẹ́kọ́ an àkàrà à an àtìlúwà àgùdà bẹ̀rẹ̀ kọ́lọ́ láti ètè ìṣe kúrání dúnáà gbàgbà gígùn méjì kò ti ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يهزرون وأوحينا إلى موسى أن فيه فإذا كفت فألقيه في همي ولا تخافي ولا تهجني إنا رادوا إليك وجعلوا من المرسلين فلتقدموا آل فرعون ليكون لهم عدوا وحجنا إن فرعون وهامان وجنودهما كانوا من الكاذبين وقالت امرأة فرعون قرة عيني لي ولك لا تقتلوا آية لا تقتلوا يا ربنا أو نتخذه ولدا وهم لا يشعرون

ọ̀gá ní àìmọ́ ìgò tí méjú tẹ́ kó wà gọ̀gá ni ọjọ́ dókè wọ́n fún ìkùrá ní àjọ náà ṣọ́gẹ́lẹ̀ umaka ibi wọ́n an àtúlúwà alkùrán lẹ́sà an àkàrà alkùrán fọ́kọ̀ bẹ́ẹ̀ àtìláwà máa máa àná tìláwà alkìrọ́ والبحث عن معناه واتباع واتباع بمقتضاها أي التطبيق التطبيق بما ورد في القرآن التطبيق that is applied edu sukolo oda duki we Quran shanku mi pamu wulu mi ka velu jo pa ko ire na ba ko mi náà lọ pẹ́ kàwó ka ọkà mẹ́ àmàmà mẹ́ta rẹ̀ ìjà mẹ́ta náà bókì parí tẹ́lẹ̀ yóò fi nígbàgbé ọjọ́ kí mi bí ewu kúránì gbà owó omi gbégbé àmà gbégbé kúránì lẹ́nu gbégbé àgbé kúránì mẹ́mẹ́ wọn nù kéé níta nígbàgbé ní kúránì gbà kúránì gbà ráhàmà ń ṣe ẹni bí àwọn gbogbo pẹ̀lú bí àwọn àgbò lélẹ̀ ẹni wọ́n yàn ẹni kí a bí wà gbá ẹgbá yọ́la yóò wù sẹ́kọ̀ dáhé máa ń jẹ́ ẹ̀lẹ́ kẹlẹ̀kùrẹ́ ẹ̀nẹ̀lì tẹ̀síké yá ilá tẹ̀síkírẹ́ta nígbà ìyàkọ̀dé yá tẹ̀sílá nígbà rùn àkàkàdẹ́rẹ́lá wọ́n sẹ́kọ̀ wà ti lulẹ̀ yá ẹni mọ̀ òun bá bọ̀lẹ̀ lẹ́nu mọ́mẹ́ ó ẹnẹ́jì lẹ́rẹ̀ láàrẹ̀ máa wá yín gáfẹ̀rẹ̀ ẹnẹ́jì ní mọ́tò láàrẹ̀ àmẹ́kù mọ́tò gbó kẹ́ẹ̀ẹ́ náà lè jáńjáń ọlọ́kọ́ kẹ́ẹ̀ àgbàrá ó gbá ẹnẹ́jì wá gbé fúráńgọ̀ làmú lẹ́nà ẹ̀wọ́n mẹ́rọ ọjọ́ tó lè abájú wọn. bọ̀tìlá wọ́tòlù kùrán àjọ ilé ilẹ̀ tí a mọ̀ tìlá wà tí kọ́ṣẹ́ kùrán ní gbà kọ́ dà ẹ̀mẹ́yẹ gbalẹ́ ẹ̀yà méje ẹ̀ta kọ́ṣẹ́ wọn kó tùyú kọ́ṣẹ́ nàyàlá kíkà yìí mbike ŋuna mojoji wa bile na ma du shukolo e adoma rata na gado shukolo enye wa je pe qur'ani je undamo tilawatul qur'an innal ladhina yatluna kitaba الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون ewa ìṣẹ́yàn iná lẹ́sìnà yẹ̀tìlúnà kìtàbà láì wà سورة فاطر الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما الله فيك الله يجد أتوان إن الذين يتلون كتاب الله أبوك يا كاتن ما بيجي بتاعك تقول له ده بالكوب له له ẹgbà kọ́ dáhùn tìrìtìrì máa ń gbìdẹ́ tẹ̀ràn akọ́tẹ́yàn yìí ń máa ya gba máa wẹ̀dẹ̀ ń máa mẹ́ǹkà ya lẹ́wọ́kà máa wọ́n dùn sí kọ́lọ̀ yẹ̀tùnú nàbìtà bàlá ẹ̀lẹ́dẹ̀ àwọn máa gba gbalẹ̀ ma àwọn jẹ́ lẹ́jẹ́ kó mi wà àkọ́hùn fàlátà táwọn àwọn òyí máa bù mọ́wọ̀ ọyà máa nẹ máa wẹ̀tẹ̀ ọyà lẹ́skírínì yanyan ìmátọ́yà ti nà mẹ́lú máa nẹ̀nu ọyà kí adó kọ̀ yọ remẹ́rẹ́ dága bí bèbí kìdágbò pé ìrọ̀gẹ̀lẹ́ àti pí ìrùkú yìí ìjẹ́ tó ìrùkú ọmọ ìwọ́n dìtì jẹ́dà lùkọ̀dágbò kọlọ́dọ́ àkọ́kọ́lọ́ gbogbo ẹ̀rà nẹ̀ yi ọwọ́ yóò jọ wọn náà bẹ̀rẹ̀ àti alórí mẹ́lẹ́dàgbà bí bèbí mọ̀tàmọ́tàmú bí ìjàlùpẹ̀ gbàǹdó ìyá mi mèk màá gbé balẹ̀ bẹ́ẹ̀ ni ina shirada le mutakima shirada le jina na mtadai awaiman sabanuri alaihim wadallani kun wallahu ahada allahu asamatu lam yalidi wa lam yulad ولم يولد ولم يكن له كفوا احد ادغلا بي يا الله اكبر يا الله اكبر ادركوا ẹnẹ́bí agbọ́ kàtó yìí rẹ̀ kọ́ì sọ́yà fún anẹ́rẹ́ ẹ̀hún kì yẹ́ ń mí ní kaná ọwọ́ ìtẹ́ kì yẹ́ kí kọ́ṣẹ́ mẹ́mdú bìrẹ́ yìí yà jẹ́ kí kọ́ṣẹ́ tọ́mẹ́ má ní ìyíkó ń ní ìyá àbò kọ́ṣẹ́ ń kàṣọ́lá ìyá lè kú ìgẹ̀lẹ́ ẹgbẹ́ kan ẹ̀yẹ́ lè tìlú magogi agbori tafi ojo akpọtọ dahun marata na kuma wọn lebọ dahun wa akọmu salata ma wọn fula kọ wọ ma wọ du dangu atọ wọ yọ mẹmẹlẹ ọmọ malikade lẹ wa ẹn wa eh? atawu zakata ma wọn di zaka pe yari ziki ma ye ŋo gali ma kẹ ẹn ma wọn tẹgẹ wa an faku mi mara zaka wọn wọ firan wa alaniya tan ma wọn tẹnẹ eju kpolo ẹdọ wo atọwọ́ pé àríṣìkí kàdúnmá fírọ́n èèyàn má yàlẹ̀ wẹ̀ẹ̀lẹ̀ ní ẹ̀tẹ́ ma tẹ́jú gẹ́dẹ́ máa kìtà gbogbo màtẹ̀ yóò má tó dọ́ọ̀dá ma gbápẹ́ ìkùránì ń bẹ́lẹ̀ yọrù júúná tìjàrọ́tẹ́n àbẹ́lẹ̀tẹ̀nù kẹ́dọ̀ náà lájá kàkùmányá máa yá nù kẹ́dọ̀ náà kájá láyá rohun má jẹ ayé malẹ́kùmányá pẹ̀lúmàgbẹ́ yìí lẹ́ńtẹ̀bùr ẹ̀hùn lẹ́bọ̀ọ́ tẹ̀mí pàbẹ́rìyàn gbégbé lẹ́ńtẹ̀dẹ́gbọ̀n ọ̀rọ̀ wọn ayé kàkà ayé àdúwá ẹjọ́ dúdú bí sórẹ́tùl bákàrà yẹ́ ni yìí الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الله يعني الذين آتيناهم الكتاب أبيك تولده شميل الذين حملوا التوراة ثم لم يحملوها نو أه أه unlike mbele na lazina atainahum alkitaba mbeka mo litafi duma maba madusukolo masuko yoko litafi le yatlunahu haqqa tilawatihi maba mamoda kideu mamo ile boda ba kiduka umale bo أولئك يؤمنون به بلا إيمانهم unlike إيه، الذين أملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يعمل أكبر توجه ما رجل هو آية كدوجه وعن أكلوا القرآن anabi ẹni ọjọ́ akọ́mi ọkà ọmọ ẹkọ́ ọjọ́ akọ́mi gbúgbà ìkùránì ngbò wọn jọ tẹ́tù kan gbígbì kùránì lẹ́ẹ̀kẹ́ ayà kẹ́kọ́ ya ìwọ̀ láti jáde ló wọn jọ kàmá níbi muhammadu yẹni ó lò má òye àìlẹ́ka mi rọ́bìkà. má الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر ولذكر الله أكبر وهو والله يعلم ما يصنعون والله يعلم ما يصنعون طيب بارك الله فيك الله يعني إلا صدق يا لمي بيانا نبي محمد كيكي anibi ti komanda bogi di imani de mbodugi ni imani komanda meme boda maduko yale mebi akerebo ama kawike meni utlu ba ke ko choda ke amo ukopi wayo ke amo le boge tilawa doma ngabiji tilawa imperative expression ni ude utlu ma uhiya ilaika ẹ̀hùn bí wà yí wá bẹ́ ẹ̀màdú wà yí wọ́n níbi muhammadu ó sẹ́lẹ̀ kúrán ẹ̀ àgbà kẹ́mọ́dà ọ̀dẹ̀ ìgbà kẹ́mùkọ́wà ọ̀dà kọ́kì wọ́n wá kẹ́mọ́ ìyẹ̀bọ́gẹ̀ ẹ̀wọ́n tẹ̀wọ̀n wà tí tí ha

wọlé zikiru lọ́ọ̀dí wọláyì wọláyì ìzikiri ọjọ́ wa náà ti zikiri ọjọ́ òjé kì yí ọwọ́ yìí kùmẹ̀ kó wá dáadáa yìí agbẹ́rù ohun tẹ́tẹ̀ náà ń dúkà mú nàìjíríà náà wọláwù yà lẹ́mú lẹ́hùn dùn mẹ́tí papọ̀ ọjọ́ tẹ̀ mọ́ mẹ́lẹ́ mẹ́mí zikiri ọjọ́ tó wáyé ọwọ́ yìí ni zikiri tó kí wọ́n yá ọwọ́ bẹ́ẹ̀ náà ọwọ́ ti zikiri zikiri ṣe gbọ́ ọ́tánà yìí àbábọ̀ bídí àyà wọ́n lè zikiri lẹ́yìn akẹ́bẹ̀rẹ̀ wọ́n lẹ́yìn alẹ́mọ́ ó máa tẹ̀lé rúnà ajákìrì mẹ́dẹ́ bisimilá ajákìrì àmà ń kàtẹ́ dẹ́ ìdẹ́ kàkí zikiri ẹ̀yàn tọ̀wọ̀ dẹ́ ìdẹ́ bisimilá. Ido tani. sọ́gẹ́lẹ́ wọ̀lẹ̀ zikiru lọ́ ngbọ́ka yọkọ̀lá lẹ́yìn náà kí mi sọ́lẹ́ta lè zikiri ẹtẹ́ni ká ti zikiri mi dọ̀ ọ̀dágbó kẹ́sọ́ wọ̀nyọ̀nyọ̀ kí mi zikiri mi ọ̀hún tó kì sàmà mi zikiri papọ̀ ìwé yìí ọ̀wọ̀ subhanallah ìdí ọ̀wọ̀ láìláìlá òdí ọ̀wọ̀ láìláìlá wàdó lájẹ́rẹ́kàlà òdí ọ̀wọ̀ kúránì ẹgbà ti zikiri ṣe ìdí ọ̀wọ̀ aláwọ̀ àkùbárù dí ọ̀wọ̀ ìdéhùn àbẹ̀kídọ̀nù ولذكر الله أكبر yéèkì dẹ́ ṣọ̀dá ojú dáná níbi muhammadu dẹ́ tóbílẹ̀ ọjọ́ àti kànwá ọjọ́ tẹ kàmí an àtìlúwàl kòránà anábì lẹ́bọ́dà alábẹ̀ tí lẹ́bọ́n lẹ́wọ́n lẹ́lẹ̀ إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ọjọ́ lè kàdọ́mọ ojúbókì agbèlítàrí ọjọ́ ma kọ́ tí ẹ alẹ́bọ́dàun ẹnkọjú àti ọmọ lè kàdọ́mọ lẹ àà líwọ̀ sí ẹ̀hùn ojú ẹ̀hùn wọ̀yẹ̀ sí ẹ̀hùn mí fọ̀bílì iná ẹ́ ayùn mẹ́lẹ́gẹ̀ ìkàkọ́ ọjọ́ kí máa bẹ̀rẹ̀ kàtọ́ ń aláwọ̀yẹ́ ni wà á nà tẹ̀lú àwọn ọjọ́ kan níbi kí wá jẹun àtẹ̀lú wà máa dá kí wọ́n gbè kùránì ṣe rí màdúwà níbi kí wá kọ kábódú kí wá yẹun náà àníbíjà jẹ́ kírù akiri kọ́mùnà fi ti dóhùn òun lẹ́mìí ṣe dóhùn ẹgbà kò wá kàkó ń àjàdí náà débì kí amúdérí ń rẹ kọ́ ṣẹ́gẹ́dàgà kọ̀ kámúnà kí yẹ mẹ́jà ti dó gbogbo atukata ya n'ebiri mọ́nụrụ ugbo kwe ugbo ya n'ebi muhammadu ma ọka gari nkokoli kajenenu igba ndịda akada na abalị jene gbu anụ meribi ohun ọdún ẹ̀nẹ̀gbàgbọ́ àti kùránì lọ́kẹ̀ẹ́yẹ́ kó ta kiri kẹ́ àdébìgbò ń lè bọ́ òun ọlọ́rin rí condemn on the side of yanibi Muhammad. kàkí ni yí wọ máa alẹ́mná ṣe ẹ̀rọ wọ́n máa alẹ́mná ṣe ẹ̀rọ wà máa yẹ̀rọ Anibi Muhammadu akọ ìrìnlò, wọ́n mẹ́ta ajá kírù kọ́mọ́ kulùbé ní máìkì dága ti dọ́ ọ̀gọ̀gẹ̀dẹ̀ gbogbo lẹ dága kiri ege dága ṣe àyẹ ẹ̀wọ̀n wọ́n níbi ìhàn máa jẹ́ ẹ̀dẹ̀ ọjọ́ kí jíkìrù jíkìrà ń tẹ̀síra ma ẹ̀hùn pé ẹ̀rọ yóò dúró ẹgbọ́ ayẹ̀gidé ìkùránì èyí àti wọn bá àfojú náà bá jùlọ wọ́n máa àmìlẹ́bìnà wọ́n ṣe ẹ̀rọ wọ́n máa yẹ mẹ́rin ìlẹ́wò inú wa ilẹ̀ zikiru wọ kùránù mùbí kùránì lábà níbi àti ẹkọ mọ́mùnì mọ́lẹ̀ abẹ́tẹ́sẹ̀wò wọ́n àpìlúwà kùránà fọ́mẹ́ni ìtẹ́dàá ene kiko tona kiwa kosa Qur'ani kiba kile boda mu fa inna ma ya tadili nafsihi ene la gaskiya kiko tona ngole un ya jabani ko la wa man dalla ene kimulla kitutona Qur'ani no kimunde lingo ya kosa ta tido babo bule deli leta to be mu yun ya le fa in fa qul anabi akka abetene ki Qur'ani kosa ko ko le bo kimunde konga mone konga majoko dike marwa kolu biumbinga manana kama ni Qur'ani kama debo ele dunatio ko atimia nabi Suleiman atimia nabi Yusuf ukolon karopo mudu jimata siari kaya alqur'ani kwa biajiyo dudu wa man dhalla ene kimurwa biadi Qur'ani tukololo ne bili fakul etika inama ana minal munzirin omi adùnfẹ́ tí mo jẹun ọ̀nà adùnfẹ́ méjèun mẹ́dì kúránì lọ́nà àbòyí òmúnẹ̀ náà mẹ́dì kúránì lọ́nà àbòyí náà وقل الحمد لله وقل الحمد لله سيريكم آياتي وتعرفونها وما ربك بغافل هذا أعلمون الله أكبر الله أدناني بيالو كاكني وكل الحمد لله أكيد يوم على بلين سورة كديري أتني دقود موجو ما وجو أجو غابي أجو أكبر أجو غابي قرآن إنه دوغي ما كان واجدوك بماشينين ẹ̀tí lè gbẹ́gbẹ́dẹ̀ wọ́n yọ́ ẹgbẹ́ nìkan gbọ́dọ̀ wọ́n yọ ọyọ́ kọ́ láwọn kàdẹ́ yẹni wọ́kúlín hàmdùlélà ẹgbẹ́gbẹ́dẹ́ wọ́n yọ kàlẹ́ wọ́n yọ kọ́ láwọn dọ́nà wọn rẹ̀ wọ́kúlín hàmdùlélà mẹ́nàlùmẹ́ kàkíní àdúgbẹ́dẹ́ wọ́n yọ fẹ̀yùríkùn àyàtì yáyá dùnmù mẹ́ àdúnhàn kí á dùnmù mẹ́ kàkún kì ṣọjọ́ tó kàmìṣí àmẹ́ bẹ́ẹ̀kì ṣàbàpà lẹ́ẹ̀ ọ́ bẹ́ màmá àti ṣàbàpà ní ọ̀rọ̀dọ̀ ìyànà ọ̀dọ́mẹ́ lámẹ́ kónóbilẹ̀ roman catholic kíkà bí ọmọ roman catholic àtàwọn roman catholic kì bí hospital àmì christian mana bí ọmọ ẹta ní kùránì dọ́wọ́ ọdún gbẹ́jí lagos tẹ̀mínì tọ̀nà miracle of quran in lagos ẹmú bí èyí gọ́gùl sédégi mọ́lá lẹ́dúdú rẹ̀ abájọ ẹgẹ̀dẹ̀ wẹ̀kẹ̀ ní smartphone ọ̀yà kílìkì ní abájọ ẹgẹ̀ miracle of, of quran in lagos bí abájọ ẹwẹ̀kẹ̀ ní smartphone a hospital ní kírísítẹ́nì ní tẹ́ ọ dùn màtíkùmádùn má yà ẹ̀kọ́ yẹ má yà imótò yádò ọ̀nà ìhà ìnugbòkọ̀rọ̀ ọ̀gẹ́lẹ̀ àwọ̀ ọ̀gẹ́lẹ̀ ìkùránì ì gáyà kàdẹ̀ sẹ̀yìnrí kùn àyà ọjọ́ a dùn wò mẹ́ àkọ́jọ́ kí a yẹ́ ọmọ ẹ̀mà kóhùn سورة فصلت آية 53 وما آية كده الله يعني سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق يعني آية دادون هنوما أبدا الله جالي هنودون ما يهنولا ماك بوغو يمو بيرومي يجوكا كيني هي أو كنبي محمد ونيا إلا تجتيا كاي آية كده ها آه pé ọ̀la òwe tá jọ yìí wọ̀n láyé ọ̀ka tó ọjọ́ kà ààrẹ yóò mú fi máa ní ìhù ní ọ̀ka tó ọjọ́ kà gbọ̀n èrò mìíràn kò mí rí ẹ̀yẹ̀wòyẹ̀wò kò máa ká yìí àbẹ̀ká mẹ̀mẹ̀ ní fóònù yọ ẹ̀ẹ́lá kì á takí lẹ́ẹ̀lẹ́ ìlọ́wọ́ àyíkọ́ kì á takí lẹ́ẹ̀lẹ́ ìlọ́wọ́ ẹjà kùmàmúkó ìhàjí india lẹ́ẹ̀lẹ́ ìlọ́wọ́ ṣẹ̀kọ́tẹ́kọlọ́wọ́ wọ́kà akọlọ́wọ́ wẹ́kẹ́ jìjì muhammadu rasulullah jẹjẹ lẹ́dẹ̀kòwò tó ń yà dẹ́ ìgbéògì múdú ń jẹjà pàpà máa ṣe ní ma bí ọmọ pàpà akọ̀ gọmìnà tó ń tẹ́yàn yà mí ikọ̀ yẹ́lọ́m náà mọ́ kòkìdá ẹgbẹ̀rẹ̀ rasulullah ma lè tùgbà mi surgical doctor ma ma bẹ́ẹ̀ dù ń ń gbólẹ́dù kọ́dá fihàn ẹ̀bí ẹ̀hún kì bí ẹ̀ lẹ́yìnlẹ́yìnlẹ́yìn lára ojú dàbí yá fù yìí èyí lẹ́wọ́n nù páyú tí yóò dúdú lẹ̀ àlèló lẹ́wọ̀n àtọ́ máa fi ọmọ ẹ̀mà mí ìsìlámù bá àmẹ́lẹ́ ìgbé ààpù níyà iná ní kalọ́lọ́ ya ìdójú rẹ̀ fẹ́ yà ń adunga mugi adunga kongi sojo tokete en kanabi muhammadu naji geftiangi ce fata'rifunaha Neil Armstrong Neil Armstrong N E I L Armstrong A M S T R O N G ewugo màmá ló tẹ́ yóò lò lójú òtù nkọ́la dúró ńlá ọgbọ́ òyà nà ẹ̀lẹ́ ẹ̀yẹ̀ kì í gbọ́ pé òyà lẹ́yà ni kí wọ́n describe ńlá nà èmi ṣé kò lẹ́ka mú egypt kì í gbọ́ ọ̀wọ́ ona kubo ya yuzu ma kọlu bo ma wa ma gbojo ma kuma rare ma de ya me du biro me ja be religion le ya ke mom du biro ju nail and strong baba jo ja ba pa mi ti ide ju pute ni dan amu bi google nai to le pelu du mi wa ke ni google confirm pe pe abajo ka ki islam of nail and strong Sonita william Odin Magura Bapadengo, an Indian originally, imdam di America nubiane been a scientist. Oba America wo adopt ka come merom. Ke lead aboki lota teri o jale. Mbome wele. Okwa ọdọkù ló tó yí kọ íńtánẹ́ẹ̀tì kọ́ọ̀dọ̀kọ́ọ̀dọ̀ kò yá bí íńtánẹ́ẹ̀tì the miracle of islam ẹ mà dùn mí ojú íńtánẹ́ẹ̀tì rẹ kàábà yọ kò fani takọ àná tó yálẹ lọ mẹ́rin nínú bẹ̀rẹ̀ yóò fani kì lípò yálẹ kì máa ní ké mo wá ọ̀la kì sẹ́ni kì tírèsì wá ní ìmúdù hàrẹ̀ ní mẹ́ta kàábà báyìí haram yìí medina mufanaki takoma le wa abo yale ma ke snap hoto le ko yale ke doane ma ya be ndi makka ko medina ngbe ma wojo makka ko ma wojo medina mufane lale gbogbo lale to yale le go yale gbe ka ma le do to yale yale ni snap hoto le ke doane ehun ya de ikote pa ko chakadu in religion islam kuma agbọ kuma duma mi terrorist ya ṣe ki religion yi lẹ nga malie nga scientifically eyi ma tu ne wi lẹ kai òun kú ma ọlọ ma di around ọdọ ẹfà dàmú ma sonita williams. ẹ̀ẹ́tẹ́lẹ̀ tẹ́ máa ń gbẹ̀dẹ́ lógún islam ẹ̀kí islam of sonita william s-o-n-i-t-a william w-i-l-l-i-a-m islam of sonita william wọ́n náà kílík ọ̀gẹ́nẹ̀ máa múwò tó ń dùn à kì náà wẹ̀ máa lẹ́mọ̀ anẹ́ tí ó yálẹ̀ lẹ̀ kì náà gùn kì tó yóò rò mọ́mdùn ẹ́ tọ ọjọ́ gidi wa tọ́bọ̀ ẹ̀ẹ́dọ̀gà tí ilé ìdíje kọ́ ilé ewì yóò tẹ méje kì challenge yàmi káàbìrì Mama jẹ́ kí islam is a universal religion àdínì kejì kẹ́nẹ́ kì náà kiri kì á tẹ́ni salvation redemption kì á tẹ́ni ògbóyí ilé màmá jẹ́ kàdínì islam àdínì ẹlẹ́nu kùmájí wẹ̀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

ẹjọ́ mi kó fàá lọ́rọ́ kó sí ilẹ̀ ní tẹ́mà ní ìtọ́ gẹ́lẹ́ ní ìwọ́n ń do oṣù alẹ́ di ọmọ ọmọ kàdá wọ́n rè mú kó kọ́ yín ká máa bó kà kó mú bì í ó jà máa pè é alẹ́ ọjọ́ bí wọ́n nàá lójú ló má máa wé kú ní alẹ́ lẹ́mà ní olóògbé wa nínú tiẹ́lẹ̀ tiẹ́lẹ̀ ìdí ẹ̀dọ́ ọjọ́ ìjọ wọn ká wọn mà ní ẹ̀rọ ọ̀kọ́rọ̀ àwọn jẹ́ alẹ́ àwọn àlejò ọ̀rọ̀ àkọ́kọ́ ìgbòho lórí lórí báyìí wọ́n á kọ́ ẹjọ́ wa kájọ́ ìwọlé náà sọ́dọ̀ ẹ̀ náà ní ẹ̀yìn. Okay. Um, no, let's follow. Let's follow. Let's follow.